ẹ jẹ́ àfọkànbalẹ̀ mo sọ̀rọ̀ kan níbi oṣù méjì sẹ́yìn tàbí oṣù tó lọ lórí ọ̀rọ̀ àwọn kabars tí wọn ò fẹ́ kí nàìjíríà kó work àbí tó wọ́n kí wọ́n máa fìyà jẹ àwa mẹ̀kúnnù àbáwọn tí wọn ò fẹ́ kílùú yìí dáa torí wípé nínú kó má dáa yẹn làwọn ti ń jẹ nígbàtí president tó wà ń bẹ̀ ń sìn nígbàtí wọ́n di president president Bola Ahmed Tinubu a rí pé wọ́n probe ẹni tó jẹ́ the former central bank governor Emefiele hmm. kí náà ló ṣe oríṣiríṣi tú lọmọkùnrin náà pa ṣé owó tó lóun ṣéǹjì tààrà lọ tààrà bọ̀ tó fìyà jẹ ọmọ nàìjíríà níjẹkújẹ tó jẹ pé olówó ó padà dọ̀lẹ alágbára dọ̀lẹ olówó di tálíkà ẹni tó ń ríná tó ń rí lò tẹ́lẹ̀ ó dẹ̀ tó jẹ́ pé wọ́n ka ten thousand lé lọ́wọ́ ní báǹkì ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tó ṣe gbogbo ọmọ nàìjíríà lélẹ̀ ìdèbí wípé ara ni àwọn èèyàn kódà lára àwọn èèyàn tára ni àrí ìtòbínú para ẹ̀ e gbà tí ò mọ̀ nǹkan tó lè ṣe mọ́ àwọn èèyàn ń wo báǹkì báyìí lójú wọ́n ń wò pówó mi ṣá wà nù báǹkì ṣùgbọ́n kò sọ́nà àti kùgìrì débẹ̀ lọ gbowó owó wa di tán restrict wa pé lójú lójúmọ́ o ẹ lè gbàdúyè báyìí lọ láìṣẹ̀ láìrò lórí iṣẹ́ tá a ṣe òṣè ògùn wa a kí Emefiele wípé ó ṣeun tó gbé wa dé rúpò bẹ́ẹ̀ tó gbé wa débẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bí léèrè béèrè pé báwo gan ni iṣu ṣe kú báwo lọ̀bẹ ṣe bẹ́ Emefiele ó wà ní àkóló àwọn DSS tóun náà jẹ́jọ́ lórí báwo ló ti bàlújẹ́ sí oríṣiríṣi owó oríṣiríṣi owó ni wọ́n rí lọ́wọ́ Emefiele tó jẹ́ pé hmm, owó ìlú tó ṣe kúmọkùmọ ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ lóríṣiríṣi èyí tí wọ́n ká mọ́nú ilé èyí tó wà ní báǹkì ẹ̀ àtòhún àtàwọn tí wọ́n jọ ṣèjọba lára wọn òun náà tún ni arábìnrin Aisha Ahmed ẹni tó jẹ́ deputy governor Central Bank ọwọ́ tó ti tó yẹn náà lọ́wọ́lọ́wọ́ báyìí torí wípé arábìnrin ra àwọn chíàsì kan sí àwọn banks lóríṣiríṣi èyí tó wá ga jù nínú shares yìí ó ní tí n lọ́wọ́ Polaris Titan Bank stroke Union Bank ṣé ẹ tiẹ̀ wá rí ti Titan Bank yìí o Titan Bank mo rò pé òun ló ní tàbí kó jẹ́ pé ó ní lájà ṣe àmbẹ̀ Titan Bank yìí ló ra shares lọ́wọ́ Union Bank to the tune of three hundred million dollars <laughs> one million dollar lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo wa náà ló yẹ pé bóyá díẹ̀ tó bá dín díẹ̀ ló dín ní nine hundred million naira one million dollar tó bá dín ní nine hundred million díẹ̀ báyìí ló dín times three hundred irú ẹ̀ ó já many billions ló ra shares náà òṣìṣẹ́ ìjọba. E tó ń san sálárì fún EFCC ti gbé wọ́n ní kó wá jẹ́ tẹnu ẹ̀ pé ń bo ló ti rówó tí wọ́n fi raru chias lọ́wọ́ Union Bank ní orúkọ Titan Bank to the tune of three hundred million dollar hundred million tí mi ń bá ṣí hundred million dollars á fẹ́ wọ nine billion because nine hundred times hundred that's nine billion times three irú that's going to about about going to fifteen fifteen to twenty billion ẹni tó jó ṣiṣẹ́ ìjọba ẹjọ́ níbo ló ti rí aráńkì pàǹkì tí èmẹ́fẹ́lẹ́ tó ṣe lẹ̀ ń rí yìí ìtòṣe pẹ̀lú Dangote ìyẹn náà sì wà níbẹ̀ tá a ti sọ sẹ́yìn o tẹ́ ẹ ti gbọ́ o lórí rìfáínárì tí Dangote kọ́ gbogbo bó ṣe jẹ́ pé wọ́n náírà ló yẹ kó ṣẹ́ dọ́là fún tó ṣe ní wá ń kọ́bọ̀ gbogbo ẹ̀ náà la gbọ́. mò ń sọ fún wa wípé àwọn kabas gangan ni wọ́n bà Nàìjíríà jẹ́ náà sọ wá dẹni ṣe àtìkò kiri ìlú káàkiri ayé oríṣiríṣi àwọn èèyàn ló jẹ́ pé ìlú òyìnbó tí wọ́n wà ò gbé wọ́n ẹ̀yin tí ìlú òyìnbó gbé lágbára ọlọ́run wọ́n ní fẹ́lu wọ́n ní fi ẹrù yín wọ́n ní fi lu gbàǹjo àìní gbé yín mọ́ ọlọ́run má jẹ́ kẹ́ fẹ́ni bá sì nífẹ̀ẹ́ sí láti wálé nu yín ẹ délé láyọ̀ ẹ sì kéré òkò délé àwọn èèyàn wà káàkiri káàkiri tó bá ti kúrò ní nàìjíríà ó ti wà nílùú òyìnbó náà lápè after all ó ti wà lókè òkun ẹni wà bẹ̀nẹ̀ foreign country náà ló wà ó ti kúrò nàìjíríà kódà ẹni wà niger foreign country ni because anything after the shores of nigeria you are in a foreign country tó bá ti kúrò ní border àwọn èèyàn wá fọ́nká bẹ́ẹ̀ káàkiri. àwọn èèyàn fọ́nká bẹ́ẹ̀ káàkiri aburú tó ga láárí sáwọn doctors wa ni ká sọ ẹlòmí àkàwé tán báyìí á gé ní nọ́lẹ́jì yẹn láti nàìjíríà ǹjẹ́ kó dẹ̀ máa wúlò fún wa medical treatment tó yẹ káwọn èèyàn wá gbà lówó kékeré péréte ń bí wọn láfikán délùú òyìnbó taná lọ bá gbẹ ọmọ nàìjíríà. the best doctor in the world lẹ́ni agbọ́ròyìn wípé ọmọ nàìjíríà ni tàlàṣẹ lójú ayé wa ni saudi ṣe wọlé wá tó wá kó àwọn èèyàn tìkẹ̀tìkẹ̀ kódà wọ́n tún conduct exam fáwọn doctors wa saudi mi o rò pé wọ́n bí nigerians kan kú bó ṣe nǹkan hospital náà lágbára tó kó wá lọ saudi pò máa ṣe exam fáwọn ọmọ saudi òun kó wọn bọ̀ nàìjíríà wọn ò tiẹ̀ ní tẹ̀lé ẹlẹ́yàna wọn máa fi ṣe torí wọn á wò pé káwọn kúrò nínú mansion káwọn wá lọ sínú abúlé bó ṣe rí gan nìyẹn lójú ayé wa ní Saudi ṣe wọ nàìjíríà wá ló ṣe ń wá ṣèdánwò fáwọn doctors wa ó sì kó wọn lọ bẹ́ẹ̀ the best surgeon wọ́n gbé kúrò nàìjíríà ẹ bá wá ní surgical problem ó di kán máa lọ ìlú òyìnbó kán máa lọ gbá lu àwo pẹ̀lú millions of naira nítorí ẹ̀ kán ṣe fún wọn bíi two hundred thousand bí ó di kán máa wówó plane kán máa wówó ẹni méjì mẹ́ta tó máa tẹ̀lé patient lọ nígbà tó bá dọ̀hùn owó tí wọ́n máa fi jẹun owó bí tó máa dé sí gbogbo ẹ̀ kán máa wá kiri kán tó ṣẹ̀ wá owó tó máa fi lọ fi treat ẹni yẹn at the end of the day tán bá wá débẹ̀ náà Nigerians ló máa tún treat wọn why nítorí pé àwọn kabas wọ́n ti bàyé jẹ́ wọ́n ti bọ̀rún jẹ́ ẹ wo bọ́n ṣe ń ṣòwò wa kúmọkùmọ níjọ́ wo la fẹ́ bọ́ nínú eléyìí ní ọjọ́ wo la fẹ́ free la fẹ́ sọ pé ìdáǹdè ti dé o kúrò lọ́wọ́ gbogbo wàhálà tó wà lẹ́yìn bá wọn bá dẹ̀ rẹ́ nìkan tó sọ pé ó yá o èmi dípù ṣe gàdà mo fẹ́ lọ túlù ṣe wọ́n máa takò wéríwé ní wọ́n máa takò wéríwé torí pé kí ìlú bàjẹ́ làwọn ti jẹun ẹ wo epo wa káàkiri gbogbo wọn ni wọ́n pín kíní sọ́wọ́ gbogbo wọn náà pín rìf náà pín oil block sọ́wọ́ o gbogbo wọn ni wọ́n pín air block sọ́wọ́ gbogbo wọn ni wọ́n pín air block sọ́wọ́. So oníkálukú ń ṣe ń tóhùn ṣé irú àwọn yẹn wá fẹ́ kí rìfàínárì ṣiṣẹ́ tán bá tiẹ̀ rà bá tiẹ̀ ríjọba tó máa sọ pé ó dá o ní tèmi o èmi ṣetán láti ṣe rìfàínárì yẹn kó ṣiṣẹ́ ẹ jọ ṣé wọ́n á fẹ́ ó ṣiṣẹ́ àwọn kan wà lórí sọ́bsidì làwọn ti ń jẹ ló ṣe jẹ́ pé ìjọba tó débẹ̀ yìí kò lè jọ̀rẹ̀ sẹ́nikẹ́ni pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ nínú oil subsidy three hundred million dollar ṣé kò ní tó lè ṣe nígbèsí ayé Nigerians ni tẹnìkan ṣọlá gbọ́ yìí o gbàgbéje wọn bẹ́ẹ̀ bí wọ́n ṣe náwó wa nàkúnà rèé bẹ́ẹ̀ rí dèsì àníjọ́ kìíní àná ẹ̀ mọ iye tí wọ́n kà mú un lọ́wọ́ tó bá ti lè wà nípò báyìí ó parí ìtókù parí o wọn ò láàánú ọmọdé wọn ò láàánú àgbà ẹ̀bá àsunkún kò kàn wọ́n. three hundred million dollar i am too sure kò tó one percent lórí ntóbìnrin kò sọ́wọ́ just one transaction ò ní wọ́n torí ẹ̀ gbé yìí by the time tí wọ́n bá máa tú díẹ̀ lọ títí tí àbá ìmí lọ bẹ́ẹ̀ bìbà níjọ́ kìíní àná ṣebí kan ló sọ pé jòkówó mi ṣebí gbòhùn náà kówó náà tí ò mọ̀bi tó lè gbé sí tí ò mọ̀ tó lè sọ pé ó ṣẹlẹ̀ sí i ló di pé jògbówó mi. now ìtẹ́lẹ̀ náà kó yìí kí láṣọ rà sí pé rábaràba náà kọ́ ni wọ́n ṣe tá à ní gbọ́kàn mọ́ kí láṣọra sí pé Emefiele náà rábaràbà kọ́ ni wọ́n ṣe tá à ní gbọ́kàn mọ́ ògo tí àwa tá a jẹ́ mẹ̀kúnnù ríre o lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ elite èmi wá fi àsìkò yìí pé gbogbo àwọn tọ́rọ̀ yìí kàn látòrí president Bola Ahmed Tinubu lórí gbogbo àwọn tó kàn pé ẹ bá wa ṣe kínní ìtòótọ́ tòótọ́ tẹ̀mítẹ̀mí ẹ má tàn wá lórí ọ̀rọ̀ wípé ẹgbẹ́ àwọn tí wọ́n já lájẹbánu kì í ṣe dandan kẹ́ ẹ tì wọ́n mọ́lé ẹ ṣàbà wá gbowó wọn lọ́wọ́ wọn kẹ́ẹ̀dẹ̀ ná dáadáa sílùú ẹ bá wa gba ọrọ̀ wa lọ́wọ́ wọn kẹ́ ẹ fi ṣèlú lóore in tó kàn wá nìyẹn kò sérè tá a fẹ́ gbà nínú kẹ́ ẹ tì wọ́n mọ́lé gbogbo tó ń fèmẹ́fẹ́ lè ṣe yìí ìtẹ́mìfẹ́ kan ṣe fún ojú pé ẹbí léèrè níbo ló kó gbogbo owó wa sí kí làwọn tó fowó wa ṣe kíjọba dẹ̀ gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ pátá kán sọ ọ́ di tìlú yìí bó ṣe wà yẹn púpọ̀ nínú wọn náà fẹ́ kí rìfánárì tá à sọ yìí dáa why nítorí wípé tó bá dáa gbogbo àwọn àjẹbánu táwọn ń rí tó ń bọ́ sáwọn lápò kò ní sírú ẹ̀ mọ́ now mo wá ní breaking news kan fún wa jẹ́jẹ́ mọ̀ pé president Bola Ahmed Tinubu wọ́n ṣèlérí wípé kí December yìí tó dé refinery Port Harcourt máa ṣiṣẹ́ refineries bíi mẹ́rìnlá ní Nàìjíríà tó ti dẹnu kọlẹ̀ ìtó wá tóbi jù nínú wọn ó ní tó wà ní Port Harcourt yẹn oníbejì ni wọ́n ṣe kan seventy eight wọ́n ṣe kan 1980 méjèèjì ló jẹ́ pé ó ń fún wa ní ó ń refine barrel of litres of barrels àbí barrels of litres epo tó dáa jù tó dẹ̀ jẹ́ pé ó wà òkè nígbà tá a ṣe refine epo nàìjíríà. bàbá ọbásanjọ́ nígbà tí wọ́n débẹ̀ wọ́n láwọn gbìyànjú láti rí i pé rìfánárì yẹn ṣiṣẹ́ nígbà tí wọ́n dààmú lọ dààmú bọ̀ lórí gbogbo owó tán ná wọ́n wá pe Shell Petroleum ṣe mọ̀ Shell Petroleum àwọn tí wọ́n kó wa lẹ́rú ni wọ́n ní àwọn British Britain ló ní Shell Petroleum British company ni wọ́n now wọ́n pè wọ́n pé rìfàínárì yìí ẹ bá wa mójútó kí rìfàínárì yìí ṣiṣẹ́ kí gbogbo àwọn refineries wá ṣiṣẹ́ àwọn arábí yẹn kọ̀ wọ́n ní rárá àwọn ò ní trust sí i ó dáa bẹ́ẹ̀ bá lè bá wa ṣe kó ṣiṣẹ́ ẹ ẹ ẹ gba acquisition ẹ̀ ẹ jẹ́ ká fún yín kókú jẹ́ pé ọwọ́ yín ni epo yìí máa wà ọwọ́ yín ni refinery máa wà ẹ̀yin ni kẹ́ máa bá a ṣàmójútó bàbá Ọbásanjọ́ sọ pé àwọn òyìnbó yìí sọ pé àwọn ò fẹ́ àwọn ò ní interest <laughs> kí ló ṣẹlẹ̀ wọ́n láwọn ò fẹ́ wọ́n wá ní rìfánárì tí wọ́n ń wò yẹn wọ́n ní kò dáa kò dẹ̀ lè dáa mọ́ wọn ò lè fẹ́ kó dáa nítorí pé àwọn ni wọ́n ń gba end product wa tá a bá ti táwa bá ti yọmọ nínàkúnà tá a bá ti gba epo tiwa tá a ti wà á kúrò lẹ́ni crude oil àwọn ni wọ́n ń receive ẹ̀ lọ́dọ̀ tiwọn ẹ eh, mọye refineries tán ní káàkiri both America and UK ẹ má gbàgbé fáwọn méjèèjì ò lépo o bẹ̀tí wọ́n ní refineries káàkiri why torí pé wọ́n ń retí ọmọ onínàkúnà kó gbé crude oil wá fáwọn káwọn bá wọn refine that is why they did never pray that kí refinery Nigeria, ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ àbáwọn other African countries míì tí wọ́n lépo tí refineries wọn ò dáa báwo làwọn tí wọn bá gbépo lọ bá wọn mọ́ báwo refineries táwọn kọ́ ṣe máa dáa làwọn ṣe máa ríṣẹ́ ṣe èyí nìyẹn nínú gbogbo pín epo òlù dáa epo Saudi nìkan ló dáa jẹpo Nàìjíríà lọ research làgbàdé bẹ̀ epo Nàìjíríà nìkan lepo tó epo Saudi nìkan lepo tó dáa jẹpo Nàìjíríà lọ bí Nàìjíríà bá wá gbé crude oil ẹ̀ lọ bá wọn ní UK àbí US àwọn crude oil tí ò ní mínì ni wọ́n á fi rọ́pò fún wa tiwa tó dáa yẹn àwọn amú sọ́wọ́ àwọn oil tí ò ní quality tó tiwa ni wọ́n máa gbé fáwa káwa máa gbé bọ̀ ò ní wọ́n import wọlé fáwa ṣe ti ríbi tí wọ́n ti ní advantage over us and that is the more reason why tí wọ́n fi lè ṣàdúrà kí rìfànárì nàìjíríà dáa ló ṣe jẹ́ pé ojú africans tó ń là nísìn ojú àwọn pàápàá jùlọ francophone ojú everybody ti ń là generally tí AU bá ti lè cooperate together tá a face common enemy which is àwọn east america ní asia ní europe ní kankan ní gbọ́n tó ń jẹ àjẹbánu lára wa tó jẹ́ pé parasitic life ni wọ́n lò parasite ni wọ́n ara wa ni wọ́n ti ń feed fata they become big through Nigeria through Africa. ìtàn kọrọ̀ ajé ẹ̀ lọ ìtàn wa góòdì ẹ̀ lọ́fẹ̀ẹ́ ìtàn ṣoríṣiríṣi fún nínú wa ṣé mọ̀ pé Yorùbá máa pòwe pọ́lọ́hún ò ní jẹ́ kẹ́ni tó gọ̀gbọ́n kẹ́ni tó gbọ́n lè máa rí tujẹ wọ́n tún sọ pé wọ́n ní ìwọ̀rẹ́sẹ̀ wèrè òòbù ṣọlọ́gbọ́n jẹ́ fi tiẹ̀ lẹ̀ ní ọdún kan ní Gambia láìpẹ́ yìí wọ́n níbì kan tí wọ́n ti máa ń wa copper they are the largest supplier of copper in Africa láìpẹ́ láì jìnà wọ́n ní copper ti bàjẹ́ náà bá lọ pé bóyá China I think pé kó wá ra copper mines àwọn unfortunately àwọn ará bí yẹn wọ́n wo wọ́n wo copper mines yẹn wọ́n mọ̀ pé kò sí tó ṣe overhauling lásán ló need Africans has to wake up we just have to wake up from our slumber otherwise àwọn ará bíi ti kó wa lẹ́rú wọ́n kó brain wa lẹ́rú wọ́n kó ṣe sí wa lẹ́rú everything ni wọ́n fi colonize wa until tomorrow we are still dependent on them now àwọn ènìyàn yẹ wọ́n wo copper mines yẹn wọ́n rí i pé kò sí tó ṣe wọ́n jọ agree sí iye billions of dollars tán fẹ́ tà àwọn yẹn náà rà á do you know what they did wọ́n wá tún sọ fún wọn pé a ò ní fún yín lọ́wọ́ ń sìn o ọ̀tí tá a bá mines first set nígbà tá a bá tún copper mines yẹn ṣe tán tá a bá wá fún yín ní first set of payment a máa wá fún yín ní bit by bit wọ́n ló táwọn lọ́rùn nígbà tí wọ́n ọ̀gọ̀ àwọn ènìyàn wá tún copper mine ṣe wọ́n overhaul just overhauling bí irú nǹkan tó ń ṣẹlẹ̀ sí àjẹkúta steel overhauling ni gbogbo àwọn machines tó wà lájẹkúta need ọpẹ́lọpẹ́ ọlọ́run wọn bá ti ta dánù àwọn tó dẹ̀ máa ràánú àwọn kabas nàìjíríà wọ́n ti dúró àwọn gan-an ọ̀fẹ́ kó ṣiṣẹ́ now wọ́n ta copper mines yẹn fún wọn ní China China ni tí mi bá ṣe Gambia ta fún wọn now nígbà tí wọ́n ta àwọn ẹni ṣe first wọ́n tó fa ọ́nì tó ń ṣe first refines tí wọ́n ṣe wọ́n extract copper yẹn wọ́n ta the first set lára ẹ̀ ni wọ́n ti yọ owó náà ti fún kọ́ńtì yẹn ní copper mines náà ti fún wọn ní owó fẹ́sẹ̀t wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wa copper yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní mines ẹ̀ dáadáa wọ́n ń tà èrè tán bá rí èrè ni wọ́n fi san owó yẹn tán pátá. wọ́n tún wá fún wọn ṣe ń jìlè lórí pé we paid you in full and this is another èrè tá a fún yín sí di àwọn ẹni yẹn wọ́n mú nínú owó ìlú yẹn wọ́n wakùsà nínú ìlú yẹn èrè tí wọ́n rí lórí tí wọ́n ta èrè ni wọ́n ti múnú ẹ̀ fi kó fóònù ohun tó yẹ kó jẹ́ ti ìlú padà àwọn ẹni yìí di owner of it free of charge láì ná nǹkankan just ordinary overhauling on need why tí africans fi máa ya kó ti later what they were waiting for is for us to sell out those refineries Kaniko damo, kò dáa mọ́ ká tà fún individuals tó ready láti ra nàìjíríà there are some cabals tí wọ́n lanúlẹ̀ pé kí government of the day kó sàsọ pé òun ready láti tà Ọbásanjọ́ try it lẹ́yìn tí àwọn shells àwọn shell petroleum tí wọ́n láwọn ò rà àwọn ò ní trust ẹni méjì dìde wọ́n wá bọ́ Ọbásanjọ́ ọ̀tẹ́dọ́lá àti dangote wọ́n láwọn ṣetán láti ra pé kó fún àwọn kó gbé fẹ́lẹ̀ fáwọn káwọn take care bẹ̀tà àwọn a máa fún àwọn àgbà ní fifty one percent country a máa gba fifty one percent àwọn àmú forty nine tó kù wọ́n wá dárúkọ iye owó kan páwọn máa fún nàìjíríà. nìyẹn á di owó pé owó pa àgbà kẹ́ ẹ máa mójútó millions of naira wọ́n láwọn fún nàìjíríà wọ́n fẹ́ buwọ́ lùwé yẹn wọ́n fẹ́ buwọ́ lùwé pé káwọn jọ agree nǹkan ló tún ṣẹlẹ̀ tí n bá rántí nǹkan tó ṣẹlẹ̀ mi fẹ́ sọ ohun tí ò ṣẹlẹ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ tí mi ò rántí mọ́ máa padà rántí bá ti rántí I will tell you àti iye tí wọ́n fẹ́ fún Nàìjíríà ní pìṣẹ́ pé wọ́n pé ẹ gbàdá ní o àwọn méjì Ọ̀tẹ̀dọ́lá àti Dangote gbogbo tá à ń gbọ́ lé ní Dangote is number one in the world in Africa is the richest at whose people's detriment he built the biggest refinery in, in Africa ṣé pásínà owó Dangote ló fi kọ́ a jẹ́ kí refinery ti wá ṣiṣẹ́ seven sixty one million dollars wọ́n fẹ́ fún Nàìjíríà just seven sixty one million dollars láàbá fi gbàgbé tó ń jẹ́ refinery seven sixty one million bọ̀tí kankan ṣẹlẹ̀ ọlọ́run ò jẹ́ kọ́ bá sọjọ́ bú wọ́lùwé yẹn kan jẹ́ kan gbà kínní yẹn dọ́là rìfánárì wa ìbá ti wà níṣàkóso àwọn mẹ́tẹ̀ méjèèjì ọ̀dọ́ àbámá rẹ́pọ̀ refine but àwọn náà bá determine price of it the two of them for you to know that kabars in Nigeria àwọn ni wọn jẹ́ kí Nigeria work the same refinery now ìjọba tó wà lóde ń sì sọ pé refinery yẹn o ní tòun tòun torí ariwo tí gbogbo wa pa léjọba lórí pé gbogbo ẹ fẹ́ fún wa ní palliative kankan àfẹ́ refinery ní kẹ́ ẹ bá wa ṣe despite the palliatives the man still went ahead and said he wants to do the refinery kódà wọ́n fúnra Tinubu fúnra ẹ̀ ní gbèdéke okay wọ́n wọ́n gbọ́ wọ́n wọ́n mo ti rántí wọ́n ní pé agreement yẹn ti ń lọ kó tó di pé ìjọba Ọbásanjọ́ expire agreement yẹn ti ń lọ láàrin kí ló orúkọ ẹ̀ láàrin Dangote àti Ọ̀tẹ́dọ́lá agreement yẹn ti ń lọ láàrin wọn paperwork náà ń ṣe lọ́wọ́ tíjọba Ọbásanjọ́ fi expire ibi tí wọ́n bá dé yẹn Yar'Adua tó gbàjọba yẹ kó continue ni but Yar'Adua could have been one of the best president Nigeria ever had àbí bí n pé ó ṣèjọba yẹn tán kí ikú yẹn má mú lọ because when Yar'Adua saw the agreement torí arrangement yẹn he cancelled everything ó ní láéláé. Like, kò sí tó jọ Yar'Adua ní kò jọ o these refineries belongs to Nigerians and it must, it must stay with Nigerians ó refuse láti privatize ẹ̀ fún àwọn olówó Nàìjíríà because of seven sixty something billion uh, million dollars Yar'Adua refuse ó cancel agreement yẹn now Tinubu débẹ̀ ariwo lọ́tọ̀ ariwo lọ́sì Tinubu ló dáa òun fẹ́ ṣe rìfánárì yẹn to my dismay to my dismay former president Ọbásanjọ́ jáde wípé láéláé kíní yẹn ò ní ṣiṣẹ́ mi ń fẹ́ situation téèyàn máa sọ pé ah irọ́ ló ń pa ẹ̀ ń bo ló ti gbọ́ ọ mo rí write up yẹn ṣinṣinṣinṣinṣin bóyá ọlọ́run á tún jẹ́ kí n rí padà. ọ̀dà tí n bá tó rí mo fẹ́ kà fún wa kí gbogbo a lè gbọ́ níbi tí Tinubu ti dá Ọbásanjọ́ lóhùn pé you are never an engineer don't you say it again wípé refinery wa ò lè work torí pé lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni wọ́n sọ pé Ọbásanjọ́ tún ti sọ̀rọ̀ wípé Tinubu n tó sọ yìí kò lè wọ́ọ̀kì pé tí ẹnikẹ́ni bá sì wà nípò ní Nàìjíríà tẹ́nikẹ́ni tí àwọn bá sì wà nípò Nàìjíríà o rìfánárì Nàìjíríà rìfánárì yẹn kò lè wọ́ọ̀kì Tinubu dẹ̀ dá lóhùn wípé èrè Ọbásanjọ́ ṣó fẹ́ gbọ́ rìfánárì tèmi ń ṣe lọ́wọ́ yìí o ó máa wọ́ọ̀kì Nigerians dẹ̀ máa lò wọ́n máa gbádùn ẹ̀. màá tún máa wà màá kà fún wa because mi manifestation tó máa jẹ́ pé bàbá gbàgede rorí sọ̀rọ̀ mo fẹ́ kájọ kà kí gbogbo àjọ fetí ara wa gbọ́ ni màá rí. èyí tó yà mí lẹ́nu ni pé Ọbásanjọ́ sọ pé kò lè ṣiṣẹ́ ibi tí mo wá ń lọ gan nìyẹn Ọbásanjọ́ kọ́ nìkan kọ́ ló sọ pé kò lè ṣiṣẹ́ o gbogbo àwọn kabas gbogbo àwọn elite Nàìjíríà ni wọn ò lè fọwọ́ sí pé kí rìfánárì wá ṣiṣẹ́ one gbogbo wọn pátá ni wọ́n ní oil block wa lọ́wọ́ àwọn náà darí epo wa two àwọn tí ó tún sọ pé kò lè ṣẹ́ làwọn tí wọ́n ń jẹ owó sọ́bsidì gbogbo tí Tinubu ṣe yìí póun yọ sọ́bsidì àwọn kàkéré mọ́dé torí pé gbogbo àwọn gọ́fìmẹ̀ntì tó ti ń wá tẹ́lẹ̀ náà ń gbìyànjú láti yọ subsidy. yẹn but wọn kì í succeed do you know why ara tó ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ò fẹ́ kára yẹn ní Nàìjíríà lásìkò tàwọn bẹ́ẹ̀ wọ́n sáfòsọ lẹ́nu tọmọdé tàgbà lẹ́ni ṣépè fún Tinubu torí pé ara ni wá èpè yẹn làwọn sá fún tọ́ba ti ṣe díẹ̀ tán ti rí pé wọ́n fẹ́ dúmọ̀ ọ̀hún wọ́n yà dá padà who is to bail the cat and with the subsidy Nigeria can never work our economy can never never move forward ara lè tù wá o ẹ ráìsì lè di ten naira o epo lè di two kọ́bọ̀ o gbogbo ẹ̀ lè rí bẹ́ẹ̀ o but èèyàn sún ọjọ́ ìyà síwájú ni bíi kárẹ́ ni tó máa bá wa di orí ẹja mú gan tó máa bá wa dorí ẹja mú pé ìwọ tó ń da nàìjíríà lámúre mo kì mọ́lẹ̀ mi ò sọ pé Tinubu wà hundred percent perfect never bọ̀tán bá jọ ń ṣe tẹ́lẹ̀ tí máa yìí mọ bí táwọn ti ń fi bàtà ta nàìjíríà lẹ́sẹ̀ tó bá débẹ̀ tó sọ pé òkè gbogbo ariwo tẹ́ ẹ̀ pa ẹ jẹ́ kí ti refinery work why not ó tiẹ̀ máa dáa kò da ẹjẹ́ àwò kí ló fẹ́ ṣe refinery yẹn máa ṣiṣẹ́ o kò ní ṣiṣẹ́ o ẹ jẹ́ ká máa wò ó now ṣé ẹ gbàgbé pé mo sọ pé àwọn Britain àwọn British ló ní kí ló orúkọ ẹ̀ lónìí shell Tinubu ò lọ Britain mọ́ kò lọ sí London kò lọ England kò lọ bí kankan láti lọ pe àwọn tó máa bá wa tún rìfánárì wa ṣe Italian company ló lọ pè wá bá show company yẹn jọ Italy ò ní anything ṣe pẹ̀lú wa tí wọ́n ní kí rìfánárì wa dà bọ́n ṣe ń ṣe lọ wọ́n ti bẹ̀rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wa lè má mọ̀ ìṣe ni kẹ́ ẹ wá jẹ́ kájọ ṣiṣẹ́ yẹn papọ̀ gbogbo ọmọ nàìjíríà kájọ pariwo lé àwọn kabas lórí for once kan tiẹ̀ jẹ́ káwa náà gbádùn ayé wa bàbá rẹ̀ ni sọ pé òun fẹ́ bá wa ṣe bẹ́ẹ̀ bá ti jọ ń jalè tẹ́lẹ̀ tó bá lóun ò jí mọ́ òun ò jalè mọ́ tóun ìjọba yẹn ti kàn òun ló kàn òun fẹ́ bá wa kọ́ tún rìfánárì wa ṣe ká máa gbádùn ẹ̀ epo àti ẹ̀ lọlẹ̀ bẹ́tọ̀ ò ní fẹ́ kó dà ṣíàmánu ah, ti ní rìfánárì tó tóbi jù tí rìfánárì nàìjíríà bá wá ṣiṣẹ́ yes gbogbo rìfánárì wa tí gbogbo ẹ̀ bá ṣiṣẹ́ papọ̀ kò dẹ̀ lè possible kí gbogbo ẹ̀ ṣe at the same time láàárín ìjọba ọdún mẹ́rin ìyẹn dá mi lójú òkè tí kan bá ṣiṣẹ́ tó tún fi inú ọdún tó kù ìfi bíúdì kejì títí Dangote bá wá bẹ̀rẹ̀ ṣẹ́ twenty twenty five tán ló máa bẹ̀rẹ̀ ṣé bá bá wa kún ni epo àwa ya múra a máa rà ní very cheaper price tó máa cheaper ju ń tààrò lọ even the cheapest price la máa rà unlike ká rò pé bóyá àwọn kabas nìkan ló máa máa rúlù lù iná máa máa jẹ gbogbo ọrọ̀ ajé wa kó kó kó kó sí nǹkan tá a fẹ́ gbà nú ẹ̀ ìnira ni wọ́n ń kó bá wa mẹ̀kúnnù mo rí fídíò kan tí wọ́n ti fi hàn wá pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí rìfáínárì yẹn very cheering news ni mo rí pó jẹ́ àwa sì wà bí tá à ń pariwo àṣé wọ́n ti ń bá wa bá a lọ already mo sọ kínní kan ní bíi last month nígbà tí mò ń gbọ́ pé president Tinubu fẹ́ fáwọn governors wa ní five five million lórí five billion rádà lórí kan fi ṣe palliative wà mú ni tónítò mi o ta bá fi béèrè lọ́wọ́ tèmi èmi ò rò kò necessary mo ní pé ìyà tá à ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí téèyàn bá wà níbì kan tẹwà programu tí ebi ń pa ọmọ láàárọ̀ tó jí láàárọ̀ tó ń gbọ́ ṣin ní kíṣì ọkọ̀ abalẹ̀ wípé láìpẹ́ wọ́n máa gbóúnjẹ̀dé bet ọmọ jí láàárọ̀ orí yẹ tó wo tẹ́lì orí bàbá ẹ̀ tó wo tẹ́lì ó ráwọn ẹ̀gbọ́n ẹ̀ tó yẹ kó lọ sóúnjẹ orí wọn tán wo tẹ́lì ó wo kíchìn kò rí nǹkan kan lórí iná ebi dẹ̀ ń pa ọmọ yẹn á react ni mo yẹn sọ ń gbà yẹn wípé president Tinubu ń ta níìdì ni intẹ́ fi ń fìyà jẹ wáyé tí ń ṣe petrol tó ń ṣe rìfánárì wa ó ní kẹ́ ẹ kọ́kọ́ bá wa tún ṣe rìfánárì yẹn ni kọ́kọ́ ṣe kọ́kọ́ dáná tí rìfánárì bá ti wà òkè ṣebí ṣebí sọ́bsidì lẹ́lẹ́yọ ní gbogbo ẹ̀ dàrú báyìí bí rìfànárì bá dẹ̀ ti wà why are you what are you subsidizing again ṣe bá ní export petrol mọ́ he started the refinery now bí mo ṣe rí wònú documentary yẹn o bá mi play documentary yẹn. signs and sounds of work returning to the refinery greets our ears as Channels Television's crew approach the plant. Okay, this area is the crude distillation unit, unit 10. 10 inches line that brings raw crude oil to 5 process comes in here. If you trace the line, it comes all the way from the battery limits into this point, and this is called the crude charge pump. It's a brand new pump to enable uh, seamless production as we come up in December. Okay, Workers here are seen fabricating pipes. Others are making connections. But to get a better sense of what is now termed the full rehabilitation of the Port Harcourt refinery, our cameras towards the plant. It captures footage of newly installed pumps replacing the old. Welding works intensified to meet what is now a December deadline. This process with a specialized machine is known as the blasting and painting. All the pipes, hundreds and hundreds of them on this plant, will be treated, blasted, and painted for anti corrosion, while others will be replaced completely. The control room for the refinery isn't left out of the rehab process. It's been installed with new equipment to allow for full optimization. To ensure there's no stoppage, the warehouse is loaded with replacement equipment, gadgets, and materials. Some that can survive exposure are kept out on the field waiting to be deployed. We cannot. The man whose shoulder all of this lies on here on the complex, and he tells us more on the advancement with dents of high optimism. When the old Port refinery comes on stream in December 2023, we are going to be sure we're going to get products out of it. We're going to get PMS, premium motor spirit. We're going to get kerosene. We're going to get uh, automotive gas oil AGO. We're going to get LPFO, which is for industries, heavy industry use. We're going to get all those products. Of particular interest is how and why this rehabilitation timeline appears fully on course, especially the funding mechanism. This refinery when we bring it back, we're going to ensure that it runs at a minimum capacity utilization of 90% to be sure that we're able to pay back these loans because we're using a loan to repay it. We have the governance to ensure that it is done to standard so that when the plan comes up, it's going to run, it's going to run safely, it's going to run reliably, sustainably, and profitably. Yes. Prior to this moment, an integrity test has been conducted at the instance of the EPC company Technimont and approved by the STECO and the NMPC's management, led by the GCO Malam Melekeari. The result meant that all units of the refinery components and operations had to be rehabilitated. Back on the plant, this is an FCC cyclone to be used for the fluid catalytic cracking unit. Don't panic, let me explain. The FCC is regarded as the money spinner of the refinery where PMS is produced. So this brand new 70 tons equipment known as the Cyclone will be lifted by a heavy crane that has a long boom into the FCC reactor by cutting the top of the FCC and replacing the old with this new one. The FCC will be up and running when this unit is installed. So PMS will be produced from here. So there you have it. <laughs> we are going to make sure it works it is reliable it kìnnìkan kìnnìkan ọlọ́run á jẹ́ kó lè rí bẹ́ẹ̀ àdúrà tèmi nìyẹn àní pé a sì wà nàìjíríà gbogbo wa sì wà ní wọn nàìjíríà nàìjíríà la sì wà yìí let it work and let it be livable for us kó jẹ́ tá a lè gbé ìhìnbítàǹtì wa ṣe ni ibẹ̀ la ṣe ń gbé kọ́lọ́ jẹ́ kó dáa bọ́ ṣe sọ yẹn òun làdúrà tèmi ẹni dẹ̀ ni kò ní í ṣiṣẹ́ èmi bò bá ti ṣiṣẹ́ báwọn náà rí gbogbo àwọn kabas tí wọn fẹ́ kó ṣiṣẹ́ gbogbo wọn rí gbogbo àwọn elite tó ń control nàìjíríà tí wọn fẹ́ kó ṣiṣẹ́ tó lọ ń bá ní kó máa ṣiṣẹ́ tó ń bá sọ pásìkò tá a máa bọ́ nú ìyà why not? mo fàsìkò iṣẹ́ làdúrà o kọ́ ló ń bá wa fún Tinubu ṣe o now ẹ wo gbogbo ṣe káàkiri ìjà wa àti eh, UAE United Arab Emirates ọlọ́ọ̀tì ni ó parí ó ti lọ bá wa bẹ̀ wọ́n wọ́n ti lọ́jọ́ sẹ́tú ọ̀rọ̀ ó tún ti bá wa wú eh, Indian companies gbogbo àwọn companies tán ti lọ tán ti kúrò Nàìjíríà he promised to woo them back ọlọ́run á fún un ṣe àdúrà tèmi nìyẹn ẹ sà kò sí tí Nigerians fẹ́ lọ́wọ́ yín jù pé a fẹ́ kí lu ìdá and that is why you have ninety percent of Nigerians criticising you I'm talking to President Tinubu now tẹ́ ẹ bá ṣèlú ìtìlú ìbàdàn gbogbo ẹ tó criticize yín máa padà wá yíyìn létà ó tiẹ̀ dáa kí gbogbo wa criticize yín kẹ́ ẹ disappoint wa nípa ìṣe dáadáa ju kí gbogbo wa support yín báyìí support Buhari kẹ́yìn náà tún disappoint wa bí Buhari ṣe disappoint wa Buhari has ninety percent support lọ́wọ́ ọmọ Nàìjíríà ń bò máa débẹ̀ to the extent that nígbà tí Buhari win gbam báyìí àwọn èèyàn rò pé oh God mo fọwọ́ ara mi ra sardine wàhálà ìwìlè jẹ sardine ní agolo kan tán ọlọ́run ẹja bíi ẹja mẹ́wàá bí twelve ni mo bá nú ẹ̀ ní lẹ́jà ti pín ti mùsùlùmí sandi mo dáa níjọ́wọ́ síjọ́wọ́ ọ̀wọ́ pọ́ǹtì ẹ̀ announce kó wọlé ni everything ti sáré padà bọ̀ sípò ṣùgbọ́n gbòdẹ̀ débẹ̀ táwọn kabas tún rọ́wọ́ tó òun náà yá ṣe kí ni ó pa àǹgbọ̀n ti dín létí bóun náà ṣe di the worst government nìyẹn àdúrà mi sọ lọ́hùn ni pé kí gbogbo wa máa criticize yín lọ sà kẹ́ ẹ lè ṣe dáadáa fún wa ká má tún rọ́nà ẹkún mọ́ kí fúlàní má jí gbé mọ́ kí security wà that is my prayer for you i know you have more enemy than friends ó dà bẹ́ẹ̀ ìyẹn àti ẹ̀ lè jẹ́ challenge fẹ́yìn náà láti fi túlù ṣe kẹ́yìn náà lè fi disappoint gbogbo àwọn tí wọ́n against government yìí láti fi dí wọn lẹ́nu pé àṣọkùnrin lè ṣe dáadáa ìyẹn gan lèmi fẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ṣé gan mo dúpẹ́ lára àwọn nǹkan kan ṣo náà tí mo ṣe ń sọ wípé wọ́n wá bí wọ́n wá kó àwọn doctors wa lọ sísítà mi kan rèé tó jẹ́ pé wọ́n ní kidney problem àìmọye àìmọye àìmọye tó ti kú látara kidney problem látara àwọn àrùn míì tó jẹ́ pé níbí pápápá wọn á wò á máa wówó àti lọ lóyìnbó níbo jẹ́ pé dókítà tó yẹ kó tírìtì wọ́n bí ó ti sá lọ lóyìnbó àfi káwọ pléènì lọ bá ń bí wà ẹnìkan ní ni wọ́n wá ǹbá má gbà wọ́n láyè rárára torí mo ti sọ pé tóṣù yìí máa fi jálẹ̀ mi ò ní gbé anybody wá mi dẹ̀ ní gba nǹkan fẹ́nikẹ́ni àmọ́ tẹ́lẹ̀ yìí bọ́ sórí títẹ́lẹ̀ yìí ti bọ́ sórí títẹ́lẹ̀ yìí ti di nǹkan tó jẹ́ pé ó ti di dandan kí n kí n bá wọn ṣe ẹni yẹn ti dojú ikú ó ti wà ní point of death bàbá dẹ̀ ò wọ́n ń bá ní kárí revive lágbára ọlọ́run àtẹ̀yìn èèyàn tẹ́ bá wò ó tọ́lọ́ ń bá lóyìn sábà bí ìbá má dáa kódà odindi ọba aládé ni wọ́n dìdí pè mí nítorí ẹ̀ ah bí mo ṣe gbóhùn wọn mo ní bàbá mi ò lè kọ́ kò ṣeé kọ́ yorùbá níṣẹ́ ọba ọba rán ni níṣẹ́ ọba odò ọba kún iṣẹ́ ọba ò ṣe é kọ̀ odò ọba ò ṣe é kọlù tó di odò ọba bá lè gbéra tán pè mí sọ̀rọ̀ ó yẹ kí n lè ọ̀nà wọn sísítà kan ní ni wọ́n ní kidney problem ọba ìdẹ́ ti bá mi sọ̀rọ̀ pé kí n jọ ìta máa bá àwọn ṣe sí bàbá sísítà yìí wà níbí tí mo fẹ́ kí wọ́n wá bá wa sọ̀rọ̀ fúnra wọn mo fàsìkò yìí pé gbogbo ẹ̀yin aláàánú káàkiri ayé ẹ bá mi dìde àánú sí àǹtí yìí ẹ má jẹ́ kán kú tí n bá máa fi padà dé bàbá ẹ̀ lẹ́ máa rí lórí ìjókòó pẹ̀lú mi ẹ já lọ polówó à ń bọ̀ àṣìlò tó ni pé ìlera tẹ̀rí yẹn òun gangan ló ògùn ọ̀rọ̀. ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀. pé ká gbọ́pọ́ kó ṣeé gbé. kí a nọ sẹ̀ kó ṣe náà. ìyẹn gangan ni wọ́n pè ní mo wà lóní kanpo àlàáfíà tayọ. ìyá ìwà gbọ́ nípa ilé oea and sure spices. tí ọlọ́run jogún àṣírí ti ewé tegbò fún láti fi wá ìyanjú sí àìlera ẹni. irú àrùn wo ló ń bá ọ fíra. ṣé jẹjẹrẹ ni. ìdákọ́lẹ̀. ikọ́ àti àrùn míì tí ò ṣeé fojú rí. ẹ má wú oògùn jìnnà mọ́. ó yá ní ilé oea herbs and shrub spices. àwọn oògùn wa ní ọṣẹ kòkòrò. pnen herbal tea favour soap Crypto PNEN Crypto àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kàn sí ilé-iṣẹ́ wa tó wà ní ìpínlẹ̀ Ògùn ní. owó ea compound along old Ondo Benin express road adjacent Bena farm junction beside Ogun State College of Health Technology Ilese Ìjẹ̀bú Ogun State Sabini ní ìpínlẹ̀ Èkó block four one two flat two opposite old Olympic office ilé ìwé bus stop Jakonde estate Òkèàfà Ìsọlọ̀ hmm. ẹ̀lú ẹ̀ ló wọ́n rè é plus two three four nine one five zero four nine one one six nine tàbí plus two three four eight one eight six five three six four eight zero OEA apps and short spices ló wí pé má fi ìlera rẹ ṣeré rí i dájú pé o wà lórí kàńpé. mo kí wa wípé a káàbọ̀ padà bàbá tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi tí wọ́n jókòó tì mí yìí ẹ dárúkọ yín fún gbogbo ara ni. èmi ni alhaji sikiru ogunjìmí bàbá sekinat ṣèkínọ́ọ̀tì yẹn lọmọ yín. òun lọmọ mi. kí ló ṣẹlẹ̀ bàbá ẹ ṣàlàyé fún gbogbo ayé ẹ máa wo kámẹ́rà. ok ní nǹkan bíi january bíi bàlú ló fi bẹ̀rẹ̀. ní january ọdún yìí. ọdún yìí. ok wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ó di nǹkan tí bpn i àárò hmm. pé bá ní wọ́n sábẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ lọ́sítù ní igbó ọ̀ra ìgbà tó yá. ibo lẹ́yìn ibo lẹ́yìn ti wá báyìí. igbóra láti wá báyìí. ẹ̀yin àti ọba mọ́ra. èmi àti kábíyèsí. lẹjọ lẹti mọ́ra. ọ kábí ọ ẹ fámìlì kan náà ni wá. ìyín òkè ní wọn dà tó jẹ́ pé ọ̀nà pè mí. Hmm. so ìgbà tí dókítà igbóra rí i pé agbára òun ò ka hmm. with oxygen la fi gbé wá sí FMC. Hmm. nígbà náà nígbà yẹn ní may may. may. ìgbà tí wọn dẹ ta dẹ dé FMC. Mm sanwó lọ́tún test lọ́sì wọ́n detect pé kidney problem ló ní so wọ́n ṣà ń fún ní treatment a lọ ṣe dialysis a ti ṣe dialysis ní ẹ̀ẹ̀mẹjọ ní FMC. ẹ̀ẹ̀mẹjọ. níbẹ̀ yẹn nìkan ni o. èlé ló ní dialysis bẹ̀. ah wa ìgbà míì á wọ two hundred one hundred and fifty so ìyẹn wá ìgbà tó máṣíìnì tiwọn náà ti bàjẹ́ hmm. àwa lọ sí láǹtòrò àwa lọ ṣe hmm. ìgbà tó yá máṣíìnì láǹtòrò náà ò dáa hmm. àwa wá sí solar hospital níwájú níbi ọ̀rìyànà kwari bí. ẹ sáwà sí bí kan ẹ wá sí hospital míì ẹ má bá wọn ṣàdúràtì. àyè tó ṣe bíi ẹ̀ẹ̀méje níbẹ̀ náà báyìí every week ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ gbà mí ló fi survive so ìgbà tí wọ́n dẹ̀ tún rìn fáwa lọ sí èkó ní um, Nicholas hmm. a lọ síbẹ̀ advice wọn ni wípé ká lọ ṣe transplanting hmm. ah, ṣé ò náwa lówó wọn ní àá ah, ní twenty million lọ́wọ́ ah. twenty million dónà ńkọ́ wọn lára látún wá dónà bóyá ìkànnú àwọn ọmọ ẹ̀ bóyá kò sí twenty million kò sí dónà nínú twenty million yẹn kò sí dónà bẹ́ẹ̀ treatment fún dónà wà níbẹ̀ hmm. ṣùgbọ́n wọn ò ní dónà ọ̀dà wọn ta bá dé Àbújá ó ṣe ṣe kárí dúnrán bẹ́ẹ̀ but pẹ̀lú owó yìí ìní parọ́ fún yín. ní twenty million twenty million. ṣé ń bo náà náà ti máa ṣe ṣé nàìjíríà náà ti máa ṣe transplant yẹn ní. nàìjíríà náà náà pè. wọ́n ní nàìjíríà níbo nàìjíríà. ní Àbújá. Àbújá bẹ́ẹ̀ni. hospital abuja hospital Àbújá wọ́n ti fún yín níwèé lọ́bẹ̀. wọ́n ti fún wa níwèé lọ́bẹ̀ but èkó náà làwọn lè ṣe tàbá ti rí dónà hmm. St Nicholas yẹn wọn làwọn lè ṣe ṣùgbọ́n ká ti rí dóná. ǹjẹ́ nẹ́ni receipt tọwọ́ tẹ̀ fi sanwó náà. ṣé ti àwọn dialysis tá a ṣe yẹn. gbogbo àwọn nǹkan tá a lè fi rí pé òótọ́ lẹ̀ ń sọ. Hmm. àwọn receipt náà ń sọ. ètò sí ń bí tí mò ń sọ yẹn nù ẹ́ yìí. tó ẹ̀yin aráalé kódà ikú gbọ̀n mi ẹ jọ ṣé ẹ ti ní fídíò sísítà yẹn bẹ́ẹ̀ mo sẹ́ndì fídíò yẹn sí yín ẹ bá mi ṣe ẹ bá mi ṣe ká play ẹ̀ fún gbogbo ayé káyé rí káyé rí bẹ́ẹ̀ nìyẹn ṣe rí. kábíyèsí náà sọ̀rọ̀ láàfin tí wọ́n wà àwọn náà ránṣẹ́ sí gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ ẹ jẹ́ ká gbóhùn kábíyèsí náà. mo kí gbogbo ọmọ nàìjíríà lápapọ̀ pé a kò lè lókè lódò orúkọ mi ni ọba jimoh ọlájídé títílóye aṣọròlú àyìnlá ẹlẹ́ẹ̀karùn di olú of ìgbòrà ni mo bá fún lórí ọ̀rọ̀ ọmọ ìlú mi kan tí ààrẹ láti january a ti lọ káàkiri láti ṣe ìtọ́jú ọmọ yìí láti general hospital ìgbòrà a lọ sí fmc tó wà ní Abẹ́òkúta àti Láǹtòrò láti gba ìtọ́jú ìtọ́jú yìí ti wá gun fámìlì ní apá láti rí i pé orí àrùn tí wọ́n sọ pé ó ń ṣe ọmọ yìí àrùn kidney ni kidney yìí gbàtà lọ sí FMC wọ́n ní pé ká lọ sí Èkó ní St Nicholas tàbí Senate Hospital tó wà ní Abuja àti lọ sí gbogbo ibẹ̀ wọ̀nyí ṣùgbọ́n àwọn ìwé owó tó ń fún wa ń bẹ̀ ó ti ga ju agbára mọ̀lẹ́bí lọ àti agbára nǹkan tí ìlú lè gbé àwa ní òkè kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé ká lọ bá bàbá wa tó máa ń bá wa ṣerú ikọ̀ yìí láti bá a gbé sáfẹ́fẹ́ bàbá gbàgede ìmọ̀ à ń fàsìkò yìí gbàdúrà fún ọlọ́run pé ọlọ́run á jẹ́ kí wọ́n lè máa ṣe ipá òní pé wọ́n owó ayé ò sì ní tẹ̀wọ̀n láíláí tọmọtọmọ wọn a ní ìdí ìrànlọ́wọ́ ọmọ nàìjíríà láti rí i pé ọmọ yìí ìtọ́jú orúkọ ẹ̀ ní ogójì mi Sekinat Bọ́lájí lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì wà lórí àkéte àìsàn yìí tí wọ́n bá wa fi hàn yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣé o. ohun bàbá ni a gbọ́ tí a sọ tán yẹn bàbá wa kábíyèsí kí lorúkọ kábíyèsí wa. ọ̀làjímọ̀ ọ̀làjídé títí lóye. Uh olú ìgbọ́ra àwọn lẹ́gbọ́ tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ti kọ́kọ́ pè mí wọ́n ti kọ́ bèmí sọ̀rọ̀ èmi dẹ̀ sọ fún wọn pé wẹ́ kódà mo fẹ́ kọ́ torí pé mo ti sọ pé nú oṣù yìí o mi ò ní gbé nǹkan kan wá ló tó jọ mọ́ ká fẹnikẹ́ni àmọ́ ah nígbà tí mo wo fídíò obìnrin yẹn tí mo gbọ́ gbogbo kọ̀ǹdíṣàn yẹn kọlọ́mádẹ́gbòlúwẹ̀ lálùkẹ́ àmọ́ gbogbo tó láǹfààní láti dóòlà ẹ̀mí ẹnìkan kí ló dé tó dóòlà ẹ̀ ṣéwọ̀ ló lówó ni mùsùlùmí dàrú pé àti pólúwẹ̀ ò lè kọba sórí ẹ̀yìn ò lè kọ́ṣẹ́ sórí adé lẹ́nu mùsùlùmí ọlá àtọlọ́hún tó lo kábíyèsí sábàbí o ẹ jẹ́ ń gbọ́rọ̀ sí kábíyèsí lẹ́nu ẹ jẹ́ kán máa bọ̀ mo fi ní kí wọ́n wá ọ̀rọ̀ rẹ o gbogbo ọmọ nàìjíríà o káàkiri ayé kí lorúkọ àǹtí yẹn. Sekinat Ogunjimi. àǹtí Sekinat Ogunjimi fídíò yẹn ti rẹ́dí àbí ẹ bá wa play ẹ. màmá Sekinat Ogunjimi kí ló gbé ń dé ibi tẹ́ wàá náà. kidney problem. kidney problem. níbo ni ibi tá a wà yìí. Solar medical hospital. níbi Yorùbá. látẹ̀kùtà la wà yìí. àtìgbà wo ni kidney problem àtìgbà wo ló ti bẹ̀rẹ̀. December last year. kí lẹ tí wàá ń lò láti gbà wọn. Àwọn hospital to another. Any? From one hospital to another. From one hospital to another. Láti gbà tẹ́ ti wá débi ìsìn ìjẹ́ ìyàtọ̀ ti wà. Ó wà díẹ̀ kò sí ilé ìlú. Kí ni ibo ni condition yẹn gbédé ibo ni doctor sọ pé condition yẹn gbédé báyìí? Níbi ká lọ sí Àbújá, mo lọ fi ká lọ ṣe transplant. Kẹ́ lọ ṣe. Transplant lágbèjà ó máa tó bí èlò tẹ́lẹ̀ yẹn máa ná yín mọ̀. èlò èlò lẹ ti wá rí nínú ẹ̀ ẹ̀ tí rí nǹkan kan báyìí ó ti tó bí èlò tẹ́ ti ná látìgbà tí ó ti bẹ̀rẹ̀ ó ti tó. ẹ lè rántí ṣùgbọ́n ti pọ̀ kí ni nǹkan tẹ nídìí lọ́dọ̀ ọmọ nàìjíríà. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin onídídùn ọlọ́rẹ̀ káàkiri jákèjádò káàkiri àgbáláyé a wà ní medical hospital nílùú ní ọ̀dọ̀ mama Sekinat ògúnjì ní ibẹ̀ la wà lénìí tẹ́ bá wò wọ́n dáadáa ẹ rí i pé wọn ò lè sọ̀rọ̀ sókè jù bẹ́ẹ̀ lọ torí pé nǹkan tí ó ń ṣe wọ́n ó ti wọ̀ wọ́n ní akínyẹ ní ara jù bẹ́ẹ̀ lọ tá a bá ń sọ̀rọ̀ nípa kídìnì tó ìṣòro kídìnì ni wọ́n ní inú ọ̀lẹ́ ti ń gbọ́ òun wọn níbi tí wọ́n ti ń sọ pé àwọn ti ná owó tó ti tó four million naira ṣùgbọ́n ní báyìí wọ́n sì ní ìdúró tó tó fifteen million naira láti jẹ́ pé kí wọ́n gbé wọn lọ sí Àbújá láti lọ ṣe operation kidney yìí àwọn àwọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onídídùn ọlọ́rẹ láti fi ìdùnnú hàn láti fi ṣèfò ẹ̀mí màmá Sekinat Ògúnjìmí kò sí iye kan tó kéré jù bákan náà ni kò sí téèyàn bá bẹ̀rẹ̀ láti bí one thousand owó náà ni gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ máa ń ṣoore fún ọmọlàkejì àsìkò ti tó láti ran màmá Sekinat Ògúnjìmí àsìkò ti tó láti ràn wá lọ́wọ́ account number àfẹ́ máa láǹfààní láti máa. wọ́ọ̀ obìnrin náà lẹ́ ń wò lórí ìdùbúlẹ̀ ní hospital yẹn account number wọn Wema Bank ni Wema Bank Ògúnjìmí Sekinat Mobọ́lájí àbí ó ní orúkọ tó wà ń bẹ́ẹ̀ nọ́mbà tẹ́ fi owó náà sí ni zero two two eight zero two two eight one five seven one three one ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí ojú ìwòran kí àwọn ará lè máa wò ó zero two two eight one five seven one three one Ògúnjìmí Sekinat Mobọ́lájí Wema Bank ní agbára Ọlọ́run ọba ayé ò ní gbàrú owó báyìí fẹ́mi àti yín irú ò ní tọ́ sí wa lágbára ọlọ́run a ní dẹ́ni tí wọ́n máa máa fún lóúnjẹ tí wọ́n máa máa fún lómi bọ̀dà ẹ̀jẹ̀ díẹ̀ àti ẹ̀jẹ̀ díẹ̀ kò ní tọ́ sí wa lágbára ọlọ́run ọwọ́ wa báyìí la máa fi bù tá máa fi bùkèlè sẹ́nu àwa nírí àìsàn tí ó gbẹ̀mí wa o bàbá ti ń náwó kọlọ́run gbà á bẹ́ẹ̀ náà lọ́lọ́run máa ṣe àbùkún sí fún wa lágbára elédùn ọba òkè nọ́mbà náà lẹ́ ń wò lójú wòrán yìí àkáǹtì wọn 0244 zero two two eight one five seven one three five three one Wema Bank orúkọ Ògúnjìmí Sekinat Mobọ́lájí ó lórúkọ wọn jẹ́ irú òdùnnú ní tọ́síwá mo tó tún sọ àwa àtàwọn ọmọ wa a ò ní rí ọ̀ràn àrùn gbẹ̀mígbẹ̀mí o lágbára ọlọ́run ọlọ́run má ṣàṣe rọrùn mo wá fi àsìkò yìí bí ọlọ́run wípé sista Ògúnjìmí Sekinat láti òní ìlọ kọ́ ló ń ṣèwòsàn fún yín o kọ́ ló ń rán láàánú sí yín aláàánú tí ó sọ pé níṣó ń bẹ̀ mo máa bẹ́ẹ̀ gbé ọlọ́run bá yín gbé dìde o ọlọ́run ní ń báyàn dá náà ní ń báyàn ké ọlọ́run má ṣàbáyé ṣe o àdúrà mi sọ́lọ́run ni pé kẹ́yìn náà wá síbí kẹ́ẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà kọ́ lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ dónà ni o owó tẹ́ lò ní o méjèèjì ní kọ́ lọ́ọ́ yọ̀ǹda fún yín àìmọye ẹni tó ti gbabẹ̀ lọ sọ́run ọlọ́run má jẹ́ kẹ́yìn ò tẹ̀lé irú òní tọ́sẹ́ nìkan ọkàn wa o àti liver wa àti kidney wa kò ní bàjẹ́ lágbára ọlọ́run oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa wò ó gbogbo yín náà làdúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá wa lágbára ọlọ́run ọba ọlọ́run ò ní dojú tì yín ọlọ́run ò ní dojú tì yín owó yín á fùnà lágbára ọlọ́run ẹ bá mi kí kábíyèsí tẹ ẹ bá dé ààfin ẹ bá kí wọn ní igbó ọ̀rá àbí ẹ bá mi kí wọn àwa náà wàá ṣe bàbá kẹ ẹ pẹ́ bẹ̀rù sí wọn láìpẹ́ yìí ẹ bá mi kí wọn lágbára ọlọ́run a máa pè yín pé báwo dẹ̀ ni o níbo lẹ bọ́rọ̀ dé lágbára ọlọ́run ẹ̀ẹ́n tó dá mi lójú ni pé ìwòsàn tó ga ọlọ́run á ṣe fún wọn lágbára ọlọ́run lágbára ọlọ́run lágbára ọlọ́run sísítà tèmi wò lójú wòran yìí wọn ò ní kú lágbára ọlọ́run wọn ní kú sí ọlọ́run á bá wò wọ́n sàn wọ́n á wá síbí fúnra wọn báyìí wọ́n á wá dúpẹ́ lọ́wọ́ ọmọ nàìjíríà ọlọ́run má ṣàṣe bẹ́ẹ̀ ọlọ́run má ṣàgbà bẹ́ẹ̀ ẹ ṣé o láyọ̀ o.